wọ́n fẹ̀sùn jìbìtì lílù kan àwọn ọ̀gá iléèwé girama méjì yìí méjì nínú àwọn ọ̀gá iléèwé girama ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti di àlejò àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state anti-corruption agency òyàkà báyìí àwọn méjèèjì tí wọ́n forúkọ bò láṣìírí làjọ òyàkà ránṣẹ́ pé wọ́n fẹ́ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nípa ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí àwọn èèyàn kan kọ̀wé takò wọ́n àwọn ọ̀gá iléèwé ọ̀hún tí ọ̀kan wá láti ìlú Ògbómọ̀ṣọ́ tí èkejì sì wà ní Òkè Ògùn ni wọn yóò jẹ́jọ́ ẹ̀sùn ìwà jìbìtì wọn ni wọ́n gba owó tí kò tọ́ níléèwé kálukú wọn òṣìṣẹ́ àjọ òyàkà kan sọ fákọ̀ròyìn wa pé a gba àwọn ìwé ẹ̀sùn kan lórí àwọn ọ̀gá iléèwé girama méjì lábẹ́ àjọ tescom a sì ti ránṣẹ́ pè wọ́n láti wáá sọ àwíjàre wọn lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún tá a wà yìí ni wọn yóò fọ̀rọ̀ wá àwọn ọ̀gá iléèwé yìí lẹ́nu wò lọ́fíìsì àjọ òyákà tó wà nílùú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́ ò bá gbàgbé ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ló ṣàgbékalẹ̀ àjọ òyákà èyí tí gómìnà mákindé buwọ́lù lọ́jọ́ kẹwàá oṣù kejìlá ọdún 2019 látìgbà náà ni àjọ yìí ti ń gbé onírúurú àwọn ìgbésẹ̀ láti ṣọ̀fíntótó gbogbo ẹ̀sùn ìwà jìbìtì àti àwọn ìwà kòtọ́ láwùjọ àti ní agbègbè ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n sì ti ń sèso rere ọ̀làwálé ajáò ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́